a ti ń lọ nìyẹn a ti sọ̀rọ̀ lórí entertainment ibi tá a ti sọ̀rọ̀ lórí ìwà ẹ jọ̀ọ́ ẹ jẹ́ ká ní sùúrù dáadáa ìwà rẹ ó ṣe kókó ó ṣe pàtàkì èéfín ní ìwà ẹ ká máa mu ní ẹ̀sọ̀ ẹ̀sọ̀ díẹ̀ díẹ̀. ó tọ́ ni yorùbá bọ̀ wọ́n ní pẹ̀lẹ́pẹ̀lẹ́ là ń pàmú kúrú pẹ̀lẹ́ ẹ wò ẹja máa ṣọ́ra ṣe káàdé tọ́jú ìwà wa gẹ́gẹ́ bí adébíyí adébísí bó ṣe sọ yẹn náà orí ètò bó ṣe ń lọ náà láṣìwà abala tá a ti máa fèyí dágbére fún ara lé òun náà láwa yìí ẹbí síbí ìgbà tí mo dé ọ̀dọ̀ dókítà a sọ̀rọ̀ a sọ̀rọ̀ nípa ikọ́ ikọ́ àwùsẹ̀jẹ̀ ah, ẹlòmíì ikọ́ mọ̀ mu yóò tún mọ̀ mu egbògi olóró sí ẹlòmíì mọ̀ gbọ́ gbàhú gbàhú gbàhú. ẹlòmíì ló ń ṣe rẹ̀ ó fọwọ́ rẹ̀ sí rẹ̀. ikọ́ ẹlòmíì ò ní jẹ́ kára lé ó sùn hmm. yóò mu ah, lé sọ fún wọn dáadáa ikọ́ mi tiẹ̀ máa ń gbé ẹ̀jẹ̀ jáde lé ẹ ẹ má máa rògùn nú móòlù ẹ àbòrògùn nú dáńfó ẹ máa ṣógùn lò ẹ jọ ẹ má jẹ́ àfọwọ́ ara wa ṣera wa ẹ lọ sílé ìwòsàn tẹ bá ti ń rí gbogbo àpẹẹrẹ ẹ lọ sílé ìwòsàn kẹ lọ sọ fún dókítà wọ́n máa sọ oògùn tá a máa lò ṣùgbọ́n ah mo fẹ́ rògùn hundred naira mo fẹ́ rògùn fifty naira ẹ̀ẹ́ à ń tira wa sínú sàárè. ó tiẹ̀ lóhun tó tiẹ̀ máa ń dùn mí nínú àwọn oògùn ó rí oògùn ẹyọ kan ọmọ ẹgbọ́n àpòró àpọ̀gbẹ́ ògidì ẹ̀pà jẹ òun náà ló ń pa kúnnú òun náà ló ń porí fífọ́ ah. òun náà ló ń pa egbò òun náà ló ń even tó o bá ní egbò fi oògùn sí òun náà ẹ ká ṣọ́ra wa torí ohun tí a bá fi sí ẹnu ó lè ṣe jàǹbá fára ẹ mọ̀ pé ìlera lọ́rọ̀ ẹja tọ́jú ara wa dáadáa torí ọ̀rọ̀ tá a bá kójọ tá a bá wo ìlera ọ̀rọ̀ wọn a máa di tẹni ẹlẹ́ni àlàáfíà ẹ̀mí àti yín kò ní di fíafíà wọ́n ní kò ń pọ̀ kódò kí wọ́n lọ bí oge bóyá ẹ fẹ́ darapọ̀ mọ́ wa bóyá ẹ fẹ́ bá wa dòwò pọ̀ lórí ètò bó ṣe ń lọ ẹ fẹ́ polówó ọjà kájí òbúgbàjẹ tàbí ẹ ti ẹ fẹ́ ṣe olùgbọ̀wọ́ ètò yìí ẹ hàn ẹ lè kàn sí wa ẹ pápápá nọ́mbà tèmi ò tí ì yí padà náà ọmọ yín olólùfẹ́ yín náà ni adéníyìn lèmi jẹ́ olúṣọlá ọmọ mọ́rọ́láhùn ọmọọba ìlú ìgbò ẹ lè pè mí sórí nọ́mbà yìí zero seven zero six nine four five zero four seven eight Odo èje Odo ẹ̀fà ẹ̀sán ẹ̀rin àrún Odo, ẹ̀rin èje ẹ̀jọ kó má bàa dàbí ẹni pé èmi nìkan ni adébíyí adébísí tètè báwọn èèyàn sọ̀rọ̀ bóyá wọ́n fẹ́ darapọ̀ mọ́ wa nọ́mbà tèmi ni zero eight one double zero seven one zero eight four two orúkọ tèmi ni adébíyí adébísí ọmọwùnmí kò tí ì yí padà bísí bí ni mò ń jẹ́. bó ṣe ń lọ lẹ́tọ̀ ètò ni bó ṣe ń lọ ẹni tó bá mọ bó ṣe ń lọ ló máa máa bá ní lọ àwọn tí ń lọ náà nìyẹn agbéwágbéwá òun rè dáró àlùkò wá ṣe bẹ́ẹ̀ òun rè kóṣù lékelèké wá ṣe bẹ́ẹ̀ òun ròde kẹ́kẹ́ fún àti ńlọ náà nìyẹn ìran ọ̀bẹ ní bẹ́sù àtẹ́lẹsẹ̀ abẹnà gbogbo ẹni tó bá ní lọ tá a bá lọ òní dé àwa fi wọ́n lẹ̀ fún ọlọ́run torí wọn kì í gbọ́ búburú lẹ́nu abọ́ rẹ̀ àfàwọn lè kóòtù ọlọ́run lọ́wọ́ àwa láàmà wá ẹ̀yìn láwọn máa bá ìkọ́ kì í kọ́ bá láì kọ́ kì í kọ́ ọmọ lórí ètò bó ṣe ń lọ tọ̀sẹ̀ yìí